نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه علي. أما بعد قلوا أدوك الحمد لله atọrọ لكم ìkẹ́ Ọlọ́run àti kọ́má bá anabi wa muhammad sallallahu alayhi wa sallam kọ́kárí gbogbo àwọn aráalé anabi àti gbogbo àwọn sọ̀hábẹ́ anabi wa muhammad náà sallallahu alayhi wa sallam gbogbo ẹnjẹ bá ń tẹ̀lé lánàá wọn tí ó fi dijọ́ gbẹ̀ǹde alkiyama. Al bá a ti pọ̀ tó yí jàmá ọlọ́mọ yẹn nìkọ̀ọ̀kan wa kú nínú òjò olórí ẹ̀dá bẹ́ẹ̀ àmín. mo kí gbogbo àwọn àgbàlagbà ní ìkàlẹ̀ àti lápá ọ̀tún mi àti lápá àlàáfíà mi níwájú mi ń bí iná àtàwọn ẹ̀yà wa àti gbogbo àwọn tí ń bẹ ní ibi tí mo kẹ̀yìn sí yìí náà ọjọ́ ti lọ ìbánimọ̀ kí yín lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan àmọ́ bàbá wojú aago wa nísìnyí aago mẹ́ta ti kọjá gbogbo ń ta sì ṣe ń bì yìí ń gbèsè mọ́sálásí la tiẹ̀ wà agbọ́dọ̀jọ́ tayọ àlásàrì náà gbogbo eléyìí tí ọlọ́mba ní kí ajoko sọ ń bì yìí ọlọ́mọ́sá àjọ wúlò fún wa o. ọlọ́nkó ṣe níbalẹ́jọ́ dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́mọ ṣe níbalẹ́jọ́ aburú fún wa. ẹ jẹ́ ń kí gbogbo alápapọ̀ báyìí pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. mo kí. àwọn tó ṣètò ìjókòó wa tòní ọlọ́nkọ́mọ́sá san wọ́n lẹ́sàn dáadáa wọ́n ní nílùú wa ìlú adébá àbí adébá alihamudulilayi. mo kí yín ẹkú sẹ́ ọlọ́run ọgbà lẹ́sìn fún yín ahlan wa sahlan ahlan wa sahlan wàhálà wàhálà ẹ ṣeun ẹnlẹ ọ. ẹ rí ohun tí wọ́n ní ká fi bára wa sọ̀rọ̀ lónìí gbogbo wa bá ti jókòó yìí ìrọ̀pọ̀ yẹ nìkan kan lẹ́nu wa o torí gẹ́gẹ́ bí ìwé tí wọ́n kọ sí mi wọ́n ní ká sọ̀rọ̀ ń pa crisis in the Muslim home ìyẹn ni pé gbọ́nmi sí i omi ò tó bàbá àbíbẹ̀yìn àgbàlagbà tí mo wí náà kọ́hún gbọ́nmi sí omi ò tó tí ń bá ń ṣẹlẹ̀ nínú ilé mùsùlùmí causes and solutions kí ni ń fà bàbá máa ń tẹ́ ń fà á kí ló gùn tá a sàtì òní mo fi ní ìrò pé gbogbo wa bá ti ṣé mo ti jókòó iná ẹsẹ̀ ń gbọ́ tọ̀ gbogbo wa bá ti jókòó yìí ọ̀rọ̀ yóò yọ ẹnìkan kan lẹ́nu wa kò sí ẹni tí ò ní ntaapè ní a muslim home ilé mùsùlùmí kọ́dà ẹni tí àwọn àbúrò wa tí ò ti dàgbà dépò wọn níyàwó àbí wọn lọ́kọ inú ilé kan làwọn náà ń gbé bínú ilé yìí bá dùn adùn rẹ̀ ọkàn àwọn náà bínú ilé yìí bá gbóná ẹ àwọn náà mọ̀ ní gbádùn ọlọ́mọdéjẹ́lẹ́ ó gbóná mọ́ wa ọlọ́mọdéjẹ́ arí èdè àìyedè máa ṣe tiẹ̀ máa ṣe tèmi ọlọ́mọdé àyàwáyà àmẹ́ bí bá a ti dóko yìí ní títorí tọ́lọ́run bá a bá ní tanra wa. ǹjẹ́ irun tí wọ́n ní aṣọ rẹ̀ ló yìí ń ṣẹlẹ̀ láwùjọ wa àbí kì í ṣẹlẹ̀ ẹ dáhùn o torí bọ́bá yẹ pé kì í ṣẹlẹ̀ á pààrọ̀ ń ṣẹlẹ̀ á gbogbo lé mùsùlùmí lẹ́yìn adẹ́bà yìí o yìí o àbí gbogbo nàìjíríà o kò sí gbogbo ẹ̀ ẹ̀mọ̀rọ̀ àwọn àdúrà tí bí wọ́n bá tán yẹn lẹ̀ Yorùbá wọ́n wá ní dúndùn dúndùn là ń bá lé olóyin wọn ò ní jẹ́wọ́ pé oyin nu kìí sí èèyàn ilé wo ni máa dùn gbogbo gbà kò sí bàbá tanra wa lókun òun ló jẹ́ kí n kí àwọn ọmọ ìyá wa tí wọ́n ṣètò yìí anídàá ti bára wa ti sọ èyí dòdòdó ọ̀rọ̀. Ah, ìjọ wáyé ẹ̀yin àgbàlagbà ẹ ní ahọ́n àti eyín wọn ò ríra wọn ti síbì kan ẹnu náà nílé wọn ńgbà wọn bá sì yá lẹ́yìn orí gbá mo gbéra mi ní ahọ́n jẹ kí ló gbé ahọ́n jẹ eyín ni. kọ̀sọ́nà tá a fẹ́ gbà tá a fi pé kò ní sí awọ. Si kò ní í síjà kọ́dà bó jẹ́ lé mùsùlùmí. àmọ́ àwọ̀ yìí bó o la ṣe tètè máa paná rẹ̀ àbí ìtọ́ bá ṣe tètè wọ́ oògùn sí pé ah, bàbá rìn báyìí bàbá tọ̀ báyìí bóyá kò ní í dáwọ́. èyí ò ní pẹ̀lú ògbó ọlọ́run ni wọ́n ní àwa sọ ń bí lónìí mo wá bẹ̀ lọ́hùn subhanahu wa ta'ala àtẹ̀mẹ́tẹ̀mí ó wí àtẹ̀yìn tẹ́ gbọ́ ọlọ́run oníjẹ́mi ó sì wí ọlọ́run oníjẹ́yìn náà ó sì gbọ́ àmọ́ pé a irú ọ̀rọ̀ wo lọ́wọ́ kan yìí wọn ò sì rí tọ́píìkì mi kò rí bẹ́ẹ̀ o bàbá tanra wa ló kù. ẹ̀yin náà ẹ wò ó ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí a kójọ a ṣe ìyàwó a ṣe nìkaahù lẹ́yìn oṣù díẹ̀ ẹ tún bọ́ ọmọbìnrin lé bàbá rẹ̀ kí ló dé wọ́n ti jà ní ọlọ́run ní ẹ máa rí jà mí parí bàbá omi ẹ̀ rí parí. ọ̀pọ̀lọpọ̀ ìtúká láàrin lọ́kọ-láya ń gbà mí ńgbà tí ọba fi ẹ̀fí ṣẹlẹ̀ ọmọdé ń bẹ láàrin wọn àwọn ọmọ yìí they will become the victims àwọn wọn fara gbá ìtọ́pọ̀jù nínú sòrò yìí wọ́n máa wá ti àwọn ọmọ yìí tọ̀tún wọ́n máa tì wọ́n sósì kí ló dùn kí ló dáa bíi kọ́mọ dàgbà láàrin òbí méjèèjì rẹ̀ àti ìyá àti bàbá ojúṣe ìyá kí yóò ṣe ojúṣe ti bàbá kí bàbá náà ó ṣe bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe fún wa o àwọn tí ò ní jẹ́ kíru rẹ̀ ó ṣeé ṣe òun náà wọ́n ní kákìra wa ń lọ rẹ̀ lọ́sàn-án tòní ọlọ́mọta sí rọrùn ẹ kò sí àsìkò ẹni tó bá ti dé ẹjẹ wọn máa rárá jókòó ọjọ́ ti lọ ká fi tètè ẹnu wọn bá tá a bá rí bára wa sọ̀rọ̀ náà kọ́lọ́ mọ́sá àfàlùbáríkà sí. ṣe rí àkọ́kọ́ bíi tí àìró tó sì jẹ́ pé òun gan ni ìpìlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣòro táwọn ilé àwa mùsùlùmí òun ni adákun ẹja gbéra wa bóò láti ríra wa tá a fi ń fẹ́ra wa bóò lọkọ ti rí ìyàwó kí ló rí lára ẹ̀ tó fi fẹ́ kí ni ìyàwó náà wò lára ọkọ láti bẹ̀rẹ̀ tó fi níwọ̀ ní ìfẹ́ bẹ́ẹ̀ bọ́ba ti wọ́ láti ibí yìí gbogbo ń tá padà mọ́lé ó sì ṣe kóun náà wọ̀. anabiwa muhammad sallallahu alayhi wa sallam inú hadithu tí sahabi ńláńlá ni alimami abu huraira ta radiyallahu anhu ẹ dákun ẹ bá ń wí bẹ́ẹ̀ abu huraira radiyallahu anhu ẹ bá ń wí lẹ́ẹ̀kan sí i. abu huraira radiyallahu anhu lẹ́ẹ̀kan sí ẹ̀dá kun abu huraira ọlọ́run ní yọwá kó nù rẹ mo ti wí lẹ́ẹ̀kan sí ọlọ́run lọ́mọ bí ti ń serú àdúrà yìí fún abu huraira ní jojoojúmọ́ ayé ọlọ́run níjà wọ ẹni tí wọ́n máa bínú ẹni ọlọ́run yọ́nú sí ẹni yọ́nú ọlọ́run làbú huraira o dòní tí ó sì fi dijọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkìyàmà ọlọ́run ló tó bẹ́ẹ̀ ọlọ́mọsà àbáwá sàlékún yọnu rẹ̀ fún àti gbogbo àwọn sọ̀hábì anábọ̀ Muhammad. inú oore tí Abu Hurairah ṣe mi àti wọ́ òun lọ sọ lóde lóní kọ́ọ̀lá nabiyyu sallallahu alayhi wa sallam olójijì ọlọ́run kíkẹ́ ọlọ́run àtọ́ ọlọ́run kọ́ máa bá a ọsọ báyìí pé tunkahul mar'atu li arba' li maliha wa li hasabiha wa li jamaliha wa li diniha fadfar bi dhati ddin tarbat yadak. Anabi sallallahu alayhi wa sallam. Anabi ní pé yàn yàn ọkùnrin rí obìnrin ó fẹ́ fẹ́ ànábì ní nǹkan mẹ́rin lèyẹn lè torí ẹ̀fẹ́ yàwó kò láì fi gbogbo èyí tó o bá rí tó o pé ń ló wù ọ lára obìnrin ó lè wú ẹwà obìnrin bí a ọlẹ́wà ànábì ló lè wo bí wọ́n ti bí pé a irú ilé dáadáa tí wọ́n ti bírò ọmọbìnrin yìí a jẹ́ ń sojú kòkòrò ìfẹ́ ọmọ ń bẹ̀ báyà ní tí ó bí fèmí náà yọjọ́ ọmọ dáadáa wàlímáàlìhà ànábì ní kọ́dà kọ́ láìpì sallallahu alayhi wa sallam ẹlòmíì ẹnu pélé olówó ni wọ́n ti bí ìyàwó tó fẹ́ fẹ́ nítorí wù lára ẹ̀ náà jù bá ń lọ ànábì ló lè wo owó náà wàlídìíníhà ànábì nípa bámbárí ẹ̀ àwa wo ẹ̀sìn irú ẹ̀sìn wo ni ń bẹ lára ìyàwó tí mo fẹ́ fẹ́ ngbàtà anabi ọwọ àparí ẹ jama mùsùlùmí sallallahu alayhi wa sallam anabi ní bọ́ bá wá fẹ́ wo obìnrin tó fẹ́ ẹ èyí tí o gbọ́dọ̀ yọ ọ́ lẹ̀ ń lẹ̀sìn fadhfar bi dhati diin tarbat yadak ẹ dákun jama mùsùlùmí òdodo ọ̀rọ̀ kó ń kálukó bira rẹ̀ bàbá bira wa láwa láàrin àwa àtọ́lọ́n bí mo ti dóko yìí tá a láàfẹ́ kíráísìsì ní a muslim home a muslim family ẹ dákun ta ni ó torí ẹ̀sìn fẹ́yàwó rẹ̀ dín bẹ́ẹ̀ lẹ́nu wa pàṣẹ́ntéèjì mélòó nínú wa bá ti jókòó yìí náà gá láàrin mi àtọ́lọ́hún torí ẹ̀sìn tí mo rí lára obìnrin mi tí ń bẹ nílé ni mo fi fẹ́ ọlẹ́wà lóòótọ́ ànábì ní kí n ṣe wọ owó obìnrin tó wù ọ́ tọ́ rẹwà kí n ṣe wọ́ ọ̀rọ̀ obìnrin tó ọ̀rọ̀ obìnrin tó wá ń lé tó dáa àmọ́ anábì ní má jẹ́ kí sẹ́sìn ọyọ kó mẹ́ẹ̀. And that is the foundation, that is the major source of the crisis we are having today. Ìdí pàtàkì tí ilé Mùsùlùmí tẹ́ ẹ bá rí ti ń dàrú tí ó tò ẹ já padà sí pìlẹ̀ o ẹ̀yin àgbàlagbà ẹ ní amúkùn ẹrù rẹ wọ́ ó ní kíni olókè lẹ̀ ń wo ìsàlẹ̀ ni ẹ wò ó ti wọ́ láti ilẹ̀ ni. ẹ dákun ìmọ̀ràn mi àkọ́kọ́ tí mo fẹ́ gbà wá ń jókòó yìí ẹ já fi kọ́ àwọn ọmọ wa bí tiwa bá ti bàbá wo pé tán ẹ tiwa yìí ó ìyàwó ọlọ́gbọ̀n ọdún bẹ́ẹ̀ bí a jókòó yìí kọ́dà àríyàwó ológójì ọdún àárò ológún àárò ọlọ́dún mẹ́wàá ẹ̀yin àgbàlagbà mo kí yín o. ẹjẹ́ àṣàánú àwọn ọ̀ràn aran ń bọ̀ irú gbọ́nmi sí omi òtò yìí o pinnu rẹ̀ kọ́mọ́ kọ̀ntínìù ẹ tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó ní àṣà sírù nǹkan báyìí òun ni pé láti pilẹ̀ dọkọ àtìyàwó ẹ gbogbo ntòbìnrin bá lè ní tí o. ọlẹ́wà kọ́dọ̀ oníwà kọ́dọ̀ lásìkí ilé olówó wọn ti bí gbogbo eléyìí anabuwa muhammad sallallahu alaihi wa sallam ní èyí tó kọ́kọ́ wò òun ni bóòlù ẹ̀sìn tó lára ẹ̀. ǹjẹ́ ń jẹ́sìn náà ní bẹ̀rù ọlọ́run ọwà ń o sí ń bẹ̀rù ọlọ́run ìbéèrè pàtàkì gbogbo wa bá ti jókòó yìí ọ̀dàn lójú bá a bá ní ká máa bira wa ká sì máa dáhùn lóòótọ́ bóyá láàrin ìdá kan nù dá mẹ́wàá tí ó pẹ́ à nítorí ẹ̀sìn ni mo fi fẹ́yàwó mi. ó sì ṣe pàtàkì obìnrin tí ẹ̀sìn ń bẹ lára ẹ̀ yóò níbẹ̀rù ọlọ́run yóò lo ìbẹ̀rù ọlọ́run yìí níbaṣepọ̀ òun àtọkọ ẹ̀ yóò lò bẹ̀rù ọlọ́run yìí níbaṣepọ̀ òun àti mọ̀lẹ́bí ọkọ ẹ̀ gbogbo bí ìjà ń dénú yóò lò bẹ̀rù ọlọ́run yìí níbaṣepọ̀ láàrin àwọn ọ̀rẹ́ ọkọ rẹ̀ sóun náà kódà yóò lò bẹ̀rù ọlọ́run yìí láàrin òun àtọmọtọ́lọ́ ń bá bọ̀ fọkọ̀ yìí náà ẹ dákun is a major factor sábàbí ńláńlá ni o ọ̀pọ̀lọpọ̀ lé mùsùlùmí lónìí àmọ́ foundation rẹ̀ lórí níta nẹ́bí ni àmọ́ o sallallahu alayhi wa sallam. òun ni mo fi ní amúkun ni ẹrù rẹ̀ wọ́ olókèlè ń wulẹ̀ ń wo ìsàlẹ̀ ni ẹ wo. ẹ dákun ẹjẹ́ á fi tọ́ gbogbo àwọn tí wọ́n máa fẹ́yàwó wípé gbogbo ń tọ́ bá rí lára obìnrin bí ọba sẹ́sìn ń bẹ̀ mọ́débẹ̀ o ẹ̀sìn ni ó bí tí mo wí ni ni ó bí bẹ̀rù ọlọ́run gbogbo bí tí ọba sí bẹ̀rù ọlọ́run ibi ò lè tó ẹbẹ da ọmọ nìyẹn ni wá kò sí bí ààyè àbùkù díẹ̀ díẹ̀ ò ṣe ní wà lára ẹnìkọ̀ọ̀kan wa ìbẹ̀rù ọlọ́run láwa fi tó tí ò ní já sí wa o gbogbo ilé tí ò sírú eléyìí olùwàmọ́sà bá wa dá padà o ẹ nínú jàmáà torí mo fẹ́ máa dé causes and solutions ẹ̀rọ àkọ́kọ́ cause crisis in a muslim home in a muslim family òun ni pé most times ọ̀tọ̀ ni tí máa bò wá lójú bàbá ń wáyàwó èyí tó ga wa anabiwa muhammad sallallahu alaihi wa sallam tó lóun ní ká fún ní priority yìí kọ́dà báwọn ọba jẹ́ ẹ̀wò nọmba two or three or four ni ó yà jẹ́ ó sì yẹ ká prioritize ẹ̀ bàbá fẹ́ prevent the crisis tá a fẹ́ kí ṣòro kó máa ṣẹlẹ̀ láwùjọ wa nínú ilé wa. ara eléyìí ni àwọn àlùfáà ń ṣẹ̀ríà wọ́n gbé ìdájọ́ ńlá kan kalẹ̀ nínú fíkìrì nínú ṣẹ̀ríà wọ́n ń pè ní alkafa'a alkafa'a kí ni wọ́n ń pè ní kafa'a ìyẹn ni pé kọ́kọ àtìyàwó ọmọ jìnnà síra wọn púpọ̀ ìkọ́ ọ̀dọ́gba àmọ́ kí wọ́n má jìnnà síra wọn púpọ̀ in status ó lè jẹ́ social status ó lè jẹ́ economic status àmọ́ pabambari ẹ̀ religious status ọ̀pọ̀lọpọ̀ lónìí ara bi tí ilé ò ti tò mọ́ wọ́n jọ ríra wọn bí wọ́n ti ríra wọn náà ni ẹ̀sìn ìyàwó àtọkọ bákan náà lórí ọlọ́run wá ṣàánú ọkọ àbí ńgbà míì ọ̀ṣàánú ìyàwó ìyàwó ra àfa gidi àfọ̀hún súnà tí ọmọ ọpọlọ́run wí báyìí ànábì wí báyìí sallallahu alayhi wa sallam ńlọ wá sí. àbí ń bí ọlọ́run sáyé dé rọrùn lónìí lórí fóònù rẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì ń gbọ́ kí lọ́lọ́run wí kò síbẹ̀ yóò ṣe máa gbọ́rọ̀ ọlọ́run tí ò ní máa ní effect lára rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní èrò eh, ọ̀nlọ gbọ́ wá sí òun mójútó ìyàwó rẹ̀ kóun become a problem for you yọ padà dalérú ọba <laughs> yá ni ọmọ sọ fún ọ pé ìyàwó ti ń lọ wá sí tó ṣe pé ní fìlà ní máa dé tẹ́lẹ̀ bọ́bá yá yọ <laughs> bọ́lọ̀ ń bá tún lẹ́sìn yọ ọmọ wọ́ọ́lá yọ ọmọ pé ń tà nábì ní kóbìnrin ó lò òun ní tó borí rẹ̀ bọ́ọ̀lẹ̀ sí gbáàyà rẹ̀ ní ti ń jẹ́ ìjáàbù tà nábì ní kọ́mọ mùsùlùmí ó lònà nígbà wọn lọkọ ọmọ pé kínní yìí ń gùn o àmì <laughs> ah, ìfẹ́rù tó ń wọ̀ yìí o and the reverse may be the case. Ah, ìyàwó ọkẹ́sà déédéé rọ́kọ pé ẹ́. Eh? irungba ń wù ní ìjàgbọ́n rẹ̀ ngbòkè <laughs> bá nẹ́bi ti jẹ́nu bá nẹ́bi sì ti dá sínú sallallahu alaihi wasallam. ẹ̀ẹ̀kan náà lọ́kàn rí pé ṣòkòtò àfa ọ̀ wọlé mọ́ ẹ̀ẹ̀kan náà lọ́kàn pé àfa tí ó jí tí ó kàn búrọ́ọ̀sì tí ó bomi bọ́jú tí ó kọrí ibi iṣẹ́ àṣùbà ń bo ó di pé bí wọ́n bá ti pèrún as-salatu khairu minan nawm àfa àti jáde ó ti lọ mọ́sálásí tó o bá múra síyàwó rẹ náà òun lè foundation crisis in your family àwọn àlùfáà pàkíyèsí wa ẹ gbọ́dọ̀ wà compatible ẹ gbọ́dọ̀ bára yín mu in your status tọ́ba ti ń di pé àlàfo ò ní ń pọ̀ ẹ̀sìn ẹnìkan ń lo òkè tẹnìkan dúró lójú kan àbí ń jẹ́ ń ṣe kínni àbí ń jẹ́ ń lọ ọlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀mà inú ti ń fa crisis in family nù. àwọn ọ̀mà á ah, ṣé òun sáà ti ń lọ òun ti ń gbọ́ padà bọ́ sàṣà lájú náà ní lọ ńsàárín nẹ̀ẹ̀sìn kan kò sì mójútó yàwó àbí kò mójútó kọ rẹ̀ àbẹ́ ìta jẹ́ ìwí tó ikú ń lọ náà oníkọ́ ọmọ gbọ́rọ̀ ọlọ́run ọmọ gbọ́ta nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam is a major factor too tọ́pọ̀lọpọ̀ etí èyí ọ̀nà tó o bá ń rìn persuade ìyàwó rẹ bọ́jẹ́bùn obùn bọ́jọ́rọ̀ tútù ọ̀sọ fún kóun náà bọ̀rìn o yóò padà di nkí ó dalẹ̀ rẹ rú bọ́ bá ti ń di pé gap in your status ó ti ń fẹ̀ ó ti ń fẹ́ ó ti ń fẹ́ ẹ ní bára yín mu ma. kọ́dé eléyìí àwọn àlùfáà wọn sọ ọ́ débi pé kódò òfin máa ń bi social status yín ẹlòmíì ò fura ìbejì crisis ti bẹ̀rẹ̀ ń family nù. Ah. ọkọ ọkàwé débi kó ní dìgírí alákọ̀ọ́kọ́ ó ní dìgírí ẹlẹ́ẹ̀kejì ó ní dìgírí ẹlẹ́ẹ̀kẹta kọ̀mọ̀pára àwọn lòún ṣe lóore bóun bá encourage ìyàwó òun tí ó kà ju secondary school lọ pé ṣe ẹ̀rọ olùwọ́ náà fún sandwich ẹ̀ ń sì wàláyà ara rẹ̀ ló ń ṣe lóore the more you allow kí gáàpù ọ wà láàrin ìwà àti ìyàwó rẹ even in your social status it becomes a problem. ẹ ní bára yín mu ma ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ọmọ wa rùn sí ọ létí ìmúra rẹ̀ yóò máa bí ọnú yóò dẹ̀ sí wọn ṣe báyìí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ọ̀mọ́ bẹ́ẹ̀ ara ń tí ó lè sòògùn kí crisis ọ wà at least ká minimize ẹ̀ kọ́ máa ń wọ̀n ba kò lè ṣàìmọ̀sí ká má tanra wa ni mo fi ní àdúrà dúndùn dúndùn là ń bá lé olóyin oyin nu kìí ṣe èèyàn o àmọ́ ẹjẹ́ á gbìyànjú bí adùn ó ṣe pọ̀ ju kíkorò lọ nínú ilé àwa mùsùlùmí àwọn tí a fèsì ni o ó di méjì tí mo wí báyìí àlùkà lẹ́yìn tá a bá kọ́kọ́ àwa tá a bá ẹsẹ̀ fẹ́ pilẹ̀ rẹ̀ tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé omi fámìlì wa kaná ìyẹn nípa àṣẹ̀ṣẹ̀ fẹ́ fẹ́yàwó gbogbo ń tọ́ bá rí tó wọ̀ lára obìnrin bọ́ bá yọ tẹ̀sìn kú ò má débẹ̀ o ẹ̀sìn ni ojú ọ̀ṣáájú ọwọ́ awo ẹwà bẹ́ẹ̀ wà bá wọ̀ ọwọ́ ìran rẹ̀ bí ìran bá wọ̀ kọ́dọ̀ owó ọwọ́ rẹ̀ bọ́ bá wọ̀ àmọ́ gbogbo eléyìí minus religion ewu ni o ìdálérú ni o gbogbo àwọn tá a padà wí náà ẹ̀yìn àfọkàntán rẹ̀ ni mọ́ ẹ̀yìn àmọ́bi ti ń lọ èyí ṣe bí gbogbo lọ dágbére bolo tún yá ìpìlẹ̀ rẹ̀ láìsẹ́sìn <laughs> ẹni ẹ̀sìn ń bẹ lára ẹ̀ kò nídìí ọmọ wa mọ́nítọ̀ rẹ̀ kí bí ìgbà tí ọlọ́pàá ń sọ ọ́ ntí ń bẹ lára ẹ̀ ní ojú ọ̀sọ̀ ntí ń bẹ lára ẹ̀ ní ojú ọ̀sọ̀ torí náà ẹ̀ dákun the first factor òní ká fi èsì kí là ń wò ká tó fẹ́ yàwó ntí ọ̀yẹ́ á wò làwa ń wò ntí ọ̀yẹ́ ká fún ní priority là ń fún ní priority obìnrin bọ́kùnrin míì bá ti rẹwà lára obìnrin kò wọ nǹkan kan míì bílí olówó lọ́ba ti wù ú pé ọmọ olówó mọ fẹ́ẹ́fẹ́ kò wọ nǹkan kan míì ọ̀pọ̀lọpọ̀ wọn regret rẹ̀ we have examples tí wọ́n ń padà ń kábàámọ̀ pé kí lòun lọ tọrùn bọ̀ yìí ẹ̀ẹ́kejì òun ni ká fèsì ní táwọn afá pè ní kàfá à kìí ṣe dandan ká jọra wa yányán ikọ̀ ọ̀dọ́gba àwọn àlùfáà náà mà bẹ́ẹ̀ àmọ́ má jẹ́ ká yín ó jìnnà púpọ̀ in your status especially your religious status bọ́ọ̀lù ń bá ti ń sàánú rẹ tẹ́sí ń yí ọ sí máa ké sára ilé rẹ o. bọ́ ọba gbọ́ wáàsí ń bì kan tí ìyàwó rẹ̀ ò sí ń bẹ̀ béèrè pé ṣe ní dísìkì wáàsí mú kejì bí léèrè pé ìyá kínní sọ gbọ́ àná yẹn ò ní béèrè ni <laughs> kó o fi mà bọ́yọ́ gbọ́ ọ. ń lóore ni ẹnìkan o. tọ́ba aláwọ̀ kí gáàpù yẹn fẹ̀ fẹ̀ láàrin yín ọ̀rọ̀ yín ò ní bára yín o. adùn ò òun ó sì máa ṣe bó ti máa ṣe máa innocently kì í ṣe kó fẹ́ máa mà bí ọnú àmọ́ bí tí ọlọ́run ti ní wò ó dé kò jọra wọn mọ́ òun mọ láwọn àlùfáà tún wá sọ fún wa débi pé kódà kàfá àyè ó débi social status ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lónìí wọn ò mọ̀ kò mọ̀ pa burú lòun ń ṣe fúnra òun ọkàn fẹ́ràn orí ara ẹ̀ díẹ̀ nìkan ni àbí ìyàwó ni kọ̀kọ̀ rẹ àti gbangba rẹ nù kọ́dà bó ti jẹ́yìn ìyá wa náà a ní some of my colleagues àwọn obìnrin tó jẹ́ professors ọkọ wọn ò ní ju first degree lọ ń gbà mí ẹ̀yin náà ẹ lè encourage àwọn baálé yín so that that gap kò ní máa ṣe kí ni kò ní máa kò ní máa pọ̀ kò sí bí educated man <laughs> yóò ṣe jẹ́ ọkọ an illiterate woman tẹ̀ ní rí crisis ńlẹ̀ o ṣe é ṣe pé. ìyẹn ni pé ẹni ó kẹ́kọ̀ọ́ débì kan ẹ̀kọ́ kéwúlọ́kọ́ ni ẹ̀kọ́ òwe ni ọ́sàkọ́ débì kan status rẹ̀ socially ó ti ga púpọ̀ ju kíni jẹni tí ń pè ìyàwó rẹ̀ lọ bọ́ wọ́ sọ kò ní í mà wọ́ bọ́ sọ̀rọ̀ kò ní í mà sọ. <laughs> kódà bọ́ rẹ́rìn kò ní mọ̀ rín n ti ń fa ni ẹ aláwo kí gáàpù ọmọ ẹ ń jẹ́ kọ́ máa fẹ̀ kọ́ máa pọ̀ in your social status ẹ dákun ẹja gbà ẹja pàtàkì jùlọ àwọn ọkùnrin ọ̀dọ̀ wa ló fèsì jù gbọ́dọ̀ bá ti ní kí wọ́n máa ga máa sọ̀nà ìyàwó rẹ̀ náà ṣe máa súnmọ́ àti ìgbàdùn rẹ̀ mọ́ ọ̀lẹ́kọ̀ọ́ pàtàkì lọ́nẹ́sìn ìfìjẹ́ that mistake ọ̀pọ̀lọpọ̀ àlàǹtì ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin nìyí ṣe wọ́n introduce wọ́n nàka sí ìyá mi ní mọ̀dà wọ́n wá sọ pé àwọn bàbá dín ní ẹ̀yin náà pa ó lè gbà ìyàwó bàbá dín ní ní bàbá dín ní dín ní jẹ lọ́nà jẹ ó sì fi ìyàwó lẹ̀ kó wọn máa dúníyà jẹ lọ́nà jẹ náà ẹni bára yín mú mọ́. Christ gbèsè àdédé wu ọ̀pọ̀lọpọ̀ ọgbà wà là ń gbìn torí náà ẹ̀ dákun ó di factors méjì ọlọ́run ti wá ti afẹ́ra wa èyí ń lọ mo rò pé yọ apply sọ́pọ̀lọpọ̀ ẹ̀yin tí ń rí ẹni jẹ́ ọ̀sẹ̀ máa báyàwó kéré náà àwọn ojú tí ń wò yìí. ẹ̀yin tí ẹ ti níyàwó lé náà ọ̀nà wo lẹ́yìn náà fi pe crisis nínú lé yín akáni ti sáré fún wa. ẹ̀mẹ́ ló la ń ká alukurani ọ̀hún náà ẹ̀mẹ́ ló la ń wá tùmọ̀ kí lọ́lọ́run wí. torí nu àdáwò tá a ṣe fúnra wa pàtàkì jùlọ ńlẹ̀ Yorùbá yìí ó ní pé àmọ́ ní ń sọ ni wọ́n sọ lẹ́sẹ̀ kò síbi àwọn èèyàn mọ iye alukurani ju pé wàá bá tó alukurani kankan lẹ ọjà tí ń retí kó tètè dé kò mọ iye kò mọ pé alukurani wa ti sẹ́kẹ̀lá yìí yìí lọ. bẹ́ẹ̀ tọ́lọ́ ní alukurani wa ti bọ̀ alukurani ti mẹ́sẹ̀jì ọlọ́run mi sọ̀rọ̀ yín bọ́ sọ̀rọ̀ ni ẹ dákun bá mi ọgbọ́n alukurani yóò ti fẹ́ gbọ́ méjèèjì rèé. akutu ìmọ̀ràn púpọ̀ o ká má parọ́ fúnra wa o akutu ìmọ̀ràn púpọ̀ mélòó nù wa tọmọdọ́rọ̀ mi àti dandé ọ̀dàgbàdé yọ zẹ̀zẹ̀ wa lọ ẹ̀rọ òlù ńlẹ̀ èmi máa sọ pé dúpẹ́ yẹn wà Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn tẹ́ ń gbọ́ ni Abubakar ni Umaru ni Usmanu ni àgbàlagbà wọn ti wù ó ọdún méjì là nẹ́ẹ̀bì ju Abubakar lọ radiyallahu anhu ẹ̀mọ̀ pé ní akadùlọ lọ́dún méjì tẹ́nìkan wọn já àfa tẹ́nìkan jọ máa kí àgbàntara la fi wọ́n fi ké Abubakar ta nẹ́ẹ̀bì ju lọ́wọ́ sùn yìí bàbá tó bí Abubakar àti Buhari lọ́dọ̀ àlejò náà kéwù ẹni ó bí ọlọ́run ti di ti ó ti rọrùn lónìí ọ̀pọ̀lọpọ̀ fasiliti tó ti wà sí ọ̀rọ̀ amẹ́kẹ́ tí rọrùn sẹ́ni kò ní má kọ́lá àwọn kéwúrú ìdárẹ́ jì. mo ní ayé àmọ́ bẹ́ẹ̀ kì í ọ̀pọ̀lọpọ̀ gbọ́ rí bó ti gbọ́ rí àlùkòrá ní ìwé obìnrin pé ẹ̀dá tó ní máa lò fún gàrà yìí ìtọ́ máa gbọ́ nínú àlùkòrá ní tọ́lọ́ torí ẹ̀kọ́ kalẹ̀ kọ́ nìjọba ni ìtàlá ni ni ọlọ́run bẹ̀rẹ̀ àná bìdẹ́mi àti ọ́ni lọ́lọ́ wa yìí wọ̀n tọ́ ẹ̀ ń sọ fún ọ inú mẹ́rin bìdẹ́mi bẹ́ẹ̀ àlùkòrá ni rẹ tó kéré wọn àlùkòrá ni rẹ ti òfin sàn wọ́tà. تحسبان ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون إن وهي آية القرآن الذي مكيف هو أي إلا أن تصفوا كني نفلع أو أوكو أوكو تفي ما إلي على يوك بابا بكي يريو جليني إلا يوك ما غالو بكم لا يلوه أنا أريد دي مومنت إيه تموني دي دي مومنت كوكا نعم تحال دي بادنغو كرايسي تبادنغو ayọ̀ ọmọ dínkù ọlọmọ dínkù jẹ wa àmì ẹ̀dá bẹ̀yà bọ̀rọ̀ ẹ̀dá bọ̀rọ̀ tọ́lọ́hún kì í dara pépìlà àwọn òpó òpó mẹ́ta gbogbo létí ọba sí crisis ọwọ́ àmbẹ̀ kò sí ní wọ́n fi kún olùwọ́ba ní inú àmì àwọ̀ ọlọ́run ni adáyín lọ́kùnrin lóbìnrin pé kẹ́ ẹ máa fẹ́ra yín min anfusikum azwaja kí ló dé tá a fi ṣe bẹ́ẹ̀ that is the first pillar litaskunu ilayha a muslim home a gbọ́dọ̀ fẹ́ peace kú mbẹ a gbọ́dọ̀ fẹ́ tranquility kú mbẹ a gbọ́dọ̀ fẹ́ ìbàlẹ̀ àyà ìtútù ọkàn a gbọ́dọ̀ fẹ́ kú níbẹ̀ ẹ̀yin ya wa olúwa wa dájú ọ̀rọ̀ kan in particular nù àyà yìí ta ni ó bring about peace in the family who will bring about tranquility in the muslim home. ìyá ẹ̀yin ni o ọ̀rọ̀ ọlọ́run ní tú fún yín o olúwa ní anẹ́kọ̀kùnrin ọ̀fẹ́yàwó lìtẹ́kùnú ilẹ̀ ìhà kó lè máa rí ntí ẹ̀mí rẹ̀ ọ́ máa balẹ̀ bọ́ bá já tọ́lọ̀ gbòòrò tọ́lọ̀ gbára kó délé kẹ́mi rẹ̀ ọ́ balẹ̀ pé ah, alhamdulilayi. Ah, ṣé mo ti wà nù ilé mi bí n bá tún ronú ìṣòro mi ó dìgbà ń bá ẹ dákun jàmá how many homes of this nature do we have? ilé mélòó la nílé mùsùlùmí báyìí? tí bàbá tí wọn ó bu yàn ta ọtí ẹ̀tọ́ nàìjíríà yìí bọ́ọ̀ ń wakọ̀ wọn ó rẹ ọ̀rẹ́ ni tí ntọ́pọ̀lọpọ̀ ọkùnrin ń fèsì ni on a daily basis. ẹ dákun ta ló wá lè rí aṣọ ara rẹ̀ mélòó ló lè rí aṣọ ara rẹ̀ nù wá pé gbogbo òrònú tẹ̀ ń bá bọ̀ wáyé tẹ̀ ń bá ti gbé ẹsẹ̀ mi wọnú ilé mi i will forget it ń gbàgbé rẹ̀. bẹ́ẹ̀ ntọ́lọ́ níkẹyìn ìyàwó jẹnu o in a family home in a, in a muslim home. ẹ dákun gbogbo létí lè yẹ ọba sí ọlọ́run ó dàrú padà àmọ́lùwọ́ bá ní the first pillar tẹ́ ẹ bá fẹ́ nílé jù ní crisis òun ni kí a situation tí ọkùnrin ẹ̀mí rẹ̀ ọ́ balẹ̀ gbogbo tí ń bá ń kojú rẹ̀ níta bọ́ba délé yọ rẹ̀ ni tí ó tù lójú yọ rẹ̀ ni tí ó tù lọ́kàn yọ rẹ̀ ni tí yọ sọ̀rọ̀ tútù fún kódà yọ gbàgbé ìṣòro tí ń bẹ́ ń ta bí ọba tún rántí ó dìgbò ọba tún dé ta ẹ má jẹ́ ń tàn yín ẹ má jẹ́ ń tàn yín gbọ́dọ̀ tanra mi ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin gbádùn tajú ní ilé rẹ̀ lọ́lù opposite ntọ́lọ́ ló ń fẹ́ fún wọn mùsùlùmí ní ṣẹlẹ̀ kí ló sọ ọ̀pọ̀lọpọ̀ dọ̀mùtí lónìí níbi ẹgbẹ́kẹ́gbẹ́ pílánì rẹ̀ ni pé kíyàwó òun ó ti sùn kóun ó tó wọlé níbi ó ti dó ń fàájì nù èèyàn mọ̀ bọ́ bá ti dẹ́sẹ̀ wọlé ǹjẹ́ ọkọ̀ fi wú fún ni pé olórí burúkú rẹ̀ tún ti dé ntòun náà wí ọlọ́mọdé aríru ilé bẹ́ẹ̀ bí a ó lo jìrẹ́ mo rò pé ó ti sùn ní irú gbèsè ayé wò lélẹ̀ irú gbèsè ayé wò lélẹ̀ tọ̀pọ̀lọpọ̀ ti ń gbèrú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin èpè ní ìsìn ọkàn jáde lọ bí iṣẹ́ láàárọ̀ èpè lòun ní ìdágbére fún un wọ́n sì ń bímọ àwọn máa ń kọ́rù eléyìí náà wọ́n ń ríru gbogbo ọ̀nà dáradára yìí náà. ọ̀rọ̀ wa ń bí o ti wọ́lá Al-Qur'ani ń wuyì o olúwa ọba ẹ̀yin ìyá wa lọ́dájú ọ̀rọ̀ kọ o. ẹ gbọ́dọ̀ ṣe gbogbo ń tí nítorí pé bọ́lọ̀ ń ti tóónu ọ yàtọ̀ fún báwa ti sọ́ dì lónìí sẹ́rí bọ́lọ̀ ń ti tó òun ni kọkùnrin ni kó forí jágbó kó fi já gbogbo ń tí ọba já kó mu ń tẹ̀yìn ìyàwó bọ́bá wa forí já lọ já bọ̀ gbogbo wọn bu wọn lù ú wọn kàn lábùkù wọn gbà lójú wọn tún gbà yẹn lójú wọn lè ṣe fọ́ wa náà ìfọkùnrin mi bàbá níbi tí ọmọ nàìjíríà ọmọ yorùbá lo ayé ìgbésí ayé tí ò dáadé tọ́jàtọ̀ fún tọ́lùkùrá ni pílánì fún wa wàláì wọ́n lu ẹlòmíì jìbìtì ń ta ń sunkún owó tó pọ̀ wọ́n gbà lójú sẹ́rí ńgbà tí ó da ẹsẹ̀ wọnú ilé rẹ̀ gbà ń lọ́wọ́ <laughs> ọmọ ẹni tí ń bẹ ń lé ọmọ pé di moment tóun bá sọ fún un pé nǹkan báyìí ló ṣe òun ǹjẹ́ ọkọ̀ wí ni pé ah, wọn ò ní gba yín díẹ̀díẹ̀ náà pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan ṣe ń ta lónìí wà láì kò lè wí ńgbò délé ń pa ìbànújẹ́ yẹn mọ́ra ni ẹ má jà tán ara wa jẹ̀ mọ́ ah, ìlú nàìjíríà yìí lè wọ́n bí mi náà sí kó lè mi máa sọ fáwọn èèyàn ọmọ àlọ́rin ni mí bọ̀dé kó mọ́ bí mi sí èkó mọ́ dàgbà sí ní kékeré ni tó ẹ má rò pé mọ ẹ ẹ lè gbọ́ pé mo pẹ́ lẹ̀ lárúbáwá bí mo ti lọ lẹ̀ lárúbáwá rẹ̀ nìyí. ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan ṣe ń ta wàláì kò lè wí nílé ọ́pọ́sìtì lọ́lọ́run fẹ́ o ń sọ nítorí rí bẹ́ẹ̀ ọ̀gá wa àwòkọ́ṣe wa anábùwà wa lákọ̀ọ́kọ́ wa bá ẹnìkan òrírí ni ẹ dákun ta ni ó rí ẹrù tí ò ní bà àfi lè bá séèyàn ẹrù bà nẹbi ń gbọnà sallallahu alaihi wasallam ẹrù bà nẹbi yóò kí ni mo rí ní bá rẹ ra anabi ngan sallallahu alaihi wasallam ẹ ń gbọ́ pé nǹkan ṣe kí n ṣe pé nǹkan bẹ́ẹ̀ tẹ̀mí ń gbọ́ pé nǹkan náà ràn mí pé nǹkan màláìka wà bá mi kan àti pé nǹkan kọ mi ṣẹlẹ̀ lábú wàlá but the point i'm making ni pé ń bọ̀ nẹbi lọ́ngbàdúgbà níbo ni wọ́n lọ lónìí bí wọ́n bẹ̀rẹ̀ bọ̀ ilé ọ̀rẹ́ lọ́pọ̀lọpọ̀ nǹkan yúbi ìbẹ̀rẹ̀ ló ti wá pé ọ̀rẹ́ bú kọ́lọ́ máa ní kókó tó tẹ̀lé ọ̀rẹ́ wa pé wò ó bá ti débi apá lórí sábàtì pọ́ńgbò kan ó gbàgbé gbogbo ẹ̀ ìgbò kan ní ìbẹ̀rẹ̀ tó padà dàrọ̀. gbogbo ẹni ṣẹlẹ̀ láwùjọ mùsùlùmí ìtura ìlara ìlọlọ ọmọlẹ́yà alẹ́ muhammed sallallahu alayhi wa sallam àwọn ta ní nǹkan ta ní lánà ẹni fara. ẹnjọ́ ta le ẹnjọ́ tí ẹrú bá anabi sallallahu alayhi wa sallam ìtàtẹ́ iná ti ń gbọ́ tẹ́ mọ̀ ni anabi òrónú ọ̀bẹ mélòó ló wá ní nǹkó tí ń ta tó ti tẹ́ni tọkọtọ ọ̀gbìn ìyàwó ẹ̀ kọ̀ọ̀kan mọ̀mọ́ lónìí ẹ̀yin yá wa ǹjẹ́ ìṣẹ́ tẹ́fí ń contribute ìdí lọ́rùn wí fún yìí o ẹ pè pé àgráwùdì tọkọ yóò fi ní that confidence yá pè má délé ọ̀rọ̀ tí ń gbọ́lẹ́nu ìyàwó mi yóò dùn nínú ẹ̀ ojú tí ìyàwó mi ò fi pàdé mi ìjà kọ́kọ́ gbàgbé ìbànújẹ́ yìí náà olùwárí bí ó ti dìyàn gbogbo ìjọba àti ìjọba àti ọrùn bẹ́ẹ̀ mo bẹ̀rẹ̀ òtún káwọn ọ̀tá ọlọ́run ojú ọrùn bẹ́ẹ̀ fún ìkẹta mi ìbẹ̀ lórí wa ìyá <laughs> anabi ní ọ̀nkùlá yín gbàdá ọ̀lẹ́ àwọn tó ń lọ bá àmọ́ kọ̀ sẹ́ni tẹ́mi rẹ̀ balẹ̀ pé gbogbo tó bá kàn ló bá kọ̀ kàn ó sàlàwọ̀ pẹ̀lú oníwà lọ́gbàrú ẹ̀ mọ́nù àti ní oníṣẹ́ káyọ̀ ìdùnnú lé anabi sallallahu alaihi wasallam ọwọ́ àwọn olùlé ìgbà náà ni ìyàwó dáadáa ìyàwó rẹ̀ gbọ́dọ̀ wọn ti tẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ntọ́ mi àti gbogbo bẹ̀rẹ̀ mùsùlùmí nù ni anabi jẹ sẹ́kì náà lọ́ba Khadija Khadija ní kí ló gbogbo anabi ọ̀háìdì gangan gbogbo ntórí ntanyẹnyẹ lànàbi ìyàwó rẹ̀ mélòó ló lè ṣe bẹ́ẹ̀ mọ́ lónìí bàbá. ẹ̀ẹ́n ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà ò fojú bẹ́ẹ̀ lélẹ̀ o òun ni mo wí lẹ́ẹ̀kan ni nígbà wọn ti fọ́ wa nà ìfún yẹn ń ta tó délé tó fún ìyàwó rẹ̀ tó ẹgbẹ́ tí ó tún fi kankun ní pé a ah, díẹ̀díẹ̀ a máa wọ jàlábí àti iná pọ̀ àwọn òsè ní gbá yín sẹ́mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa ń pa ìbànújẹ́ ní tí náà jẹ̀lé sọ bí ti pé àmọ́ ìbànújẹ́ ń para orí orí fẹ́ntilé sẹ́rí kìnnìkan máa tọ́ ti ń dún yàn kó lè yàn wá bá ẹ sọ̀rọ̀ dúndún wàlá yóò ní ti health wise ìfún mi nílera ọ̀pọ̀lọpọ̀ ní ẹlòmíì dáwà pé wọn ò ronú sùn mọ́ ẹ̀jẹ̀ wọn kàn ń ga ẹ ìfúnpá wọn kàn ń ga ni gbogbo táwọn fi ń kó bara wa ní ká mọ o àkọ́gbádùn olè ẹ wọn ń bu ta wọn ń ta lójú ń ta wọn á ní kọ́wọ́ ẹ dákun gbogbo lé tí ọba ti rí báyọ̀ lọ́wọ́ rọrùn àmọ́ o àmọ́ tí wọ́n ń kí ẹ̀mí wọn balẹ̀ bí wọ́n bá wọlé gbogbo tí ń lé wọn bọ̀ ń ta bá a níbi wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo ní olè ń jọ náà okoro fún ìyàwó rẹ̀ Khadija ah ìyàwó dada ọlọmọdé àti ọgbẹ̀yìn gbẹ̀yìn yàwá ìyá àgbà gbọ́dọ̀ ọlọmọdé ẹjọ́ Khadija bí ti Khadija ti da aláyà tọrun ọlọmọdé ti náà dábẹ́ o ìdùnnú gbogbo wa ni àmọ́ táwọn Khadija ti ní tó o bá ń gbọ́ ìjọ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ̀ wọn mọ̀tọ́ bí ọlọ́hu àná ọlọmọdé àtúnyọmọ tó ti ní àwọn ẹ̀rí bíi ní Khadija ọba súnmọ́ ọkọ rẹ̀ anábọ̀ Muhammad àwọn ọ̀rọ̀ tó dùn àwọn òfin ọmọ ẹgbẹ́ tẹ̀mí ọmọ balẹ̀ obìnrin bẹ́ẹ̀ lákọọ́lẹ̀ ẹgbẹ́ kí ni kàdí afọ́kọ́ ti náà ẹ máa ń sọ fọ́kọ rẹ̀ pé ẹ̀fọ́ kan balẹ̀ o yín taburú ọkàn o ọlọ́run ò ní jẹ́ nígbà tó rí i pé yín ò tí ì wọ́ọ̀kù tó ẹgbẹ́ kí ni the next thing ti tún ṣe a ẹbẹ́ yìí lẹ́ máa ń ṣe báyìí ẹ̀yin tẹ́rì títẹ̀ èèyàn kan bá ń burú tẹ́ sáré dìde ẹ̀yin tẹ́ gbọ́dọ̀ gbọ́para ń nẹ nìkan he was remembering the prophet ìran anabi létí gbogbo sẹ́ẹ̀rì anabi sallallahu alaihi wasallam gbogbo ntí ń tra láti àtìfù ni pé kẹ́mi ọkọ mi ọ̀tá kọ́kọ́ balẹ̀ náà sẹ̀ríngbà tá àdíjà sẹ́lẹ̀ ìdẹ́pọ̀ kan mẹ́jẹ̀ ọ̀rì ọ̀yá mẹ́jẹ̀ oṣù ọ sẹ̀ríngbà tó sẹ́lẹ̀ ìdẹ́bi kan wà sẹ́ẹ̀sẹ̀ ó rí i kò tí ì débi tóun fẹ́ kó dé ara nẹ́bi balẹ̀ díẹ̀ àmọ́kè balẹ̀ tẹ́yẹ́yẹ́ irun tá anabi sọlọ sọlọ mú rí yìí ẹnìkan ò rí rí lójú rẹ ẹgbẹ́ kí ni Khadija tún wí ní tẹ̀tọ́ lákọọ́lẹ̀ Khadija ní ẹmúra ẹja lọ mo ní ọ̀nkù kan nínú àwọn tí wọ́n bá tíra àwọn anabi ọlọ́run tó ti lọ mo gbọ́rú ọ̀rọ̀ yìí lọ́dọ̀ wọn rí irú ẹ̀ńtẹ́ lọ́wọ́ abáyín yìí ẹja dọ́dọ̀ wọn wọn mọ̀ ń tọ́sẹ̀lẹ̀ eléyìí tá a wí mọ́ ti gbọ́ àní ọmọ mú ọkọ rẹ wọlé kílékí o wọ́n máa wá sín gbẹ́rẹ́ fún wọ́n máa jọ lọ mú pupa wá èyí ń ká ń wí o torí obìnrin mi náà ibi ọmọ àjò tiẹ̀ ṣe lọ́nu ibi ọba ti wá lọ bá àfa omi ó tún lọ lẹ́dẹ̀ àpò fún àlùfáà ti ń pèrè láàfá wá sọ́kọ́ dìde rẹ̀ nígbà tí gbé fún jẹ́ ọlọ́run ò ní sẹ́yìn bẹ́ẹ̀ o kò ní ti gbogbo obìnrin tó fẹ́ soríire bẹ́ẹ̀ lóbìnrin mùsùlùmí àmọ́ ẹ̀wọ̀n tí yàrá wa Khadija ṣe ó tún wò pé èmi ò rí ọ̀rọ̀ yìí yanjú tán tani mo lè tún lọ bá tí ọba sọ̀rọ̀ tútù fún ànábì bẹ́ẹ̀ ló ti rí sallallahu alaihi wasallam. ọ̀nkù Khadija ńjọ́ náà tó mà nẹ́bì lẹ́yìn lọ́ọ̀dọ́ ẹ̀ òní wọ́n ń pè ní Waraqa ibn Nawfal. Waraqa ibn Nawfal lọ́wọ́ ayẹyẹ ọ̀rọ̀ yìí. nínú àwọn tó bá tẹ́mọ̀ pé ànẹ́bì ọlọ́run là nẹ́bì sallallahu alaihi wasallam. àwọn ànẹ́bì kan sì wá tí iṣẹ́ tí wọ́n jẹ́ ìtẹ́ńlẹ̀ yẹnyẹn ara àwọn tó ti máa ń pa pé irú ilé ìṣẹ̀lẹ̀ báyìí irú ilé ìṣẹ̀lẹ̀ báyìí sáà nẹ́bí ẹ̀yí sárí àwọn ni Waraka ibnu Nawfal ẹ dákun kí ni ó dùn yàn nínú jù báwọn lọ ntí ń bá yàn lẹ́rù wọn náà fi wo rẹ̀ wò ọ̀la làákàn ní ìsìn tọ́bọ̀ ẹ̀rù ọwọ́ arẹ nìkan ni aa mi yẹn bá dá wà láàyè òrè ń bọ̀ yòó ẹ̀mí rẹ̀ balẹ̀ wàdà kúrẹ́sì Waraka ni fẹ̀mí ẹ̀ balẹ̀ kúrẹ́rì ẹni tí ń dín bẹ́ẹ̀ wà pọ̀ ní ìdíkíní kúrẹ́rì irun tó wá bọ̀ yìí lọ wá ìwọ́n wọn sáà yóò mọ̀ yìí wọ́n arọ́kọ̀ tí Khadija máa nàbí lọ́ọ́ bá òun ló tẹ̀ yìí torí náà dákun ẹ má gbàgbé mo ní tírítírí pìlà lóluwa ni ọ gbọ́dọ̀ wà nílé o bàbá fẹ́ kíláàsì o bàbá fẹ́ kí ayọ̀ wà níbi ilé wa o pìlà nàmbà tù wàjà àdàbẹ́ ìnákun mà wà tẹ̀sán ìfẹ́ méjọ́ pìlà ṣe àfihàn kí ni ẹ ọ̀kẹ́ ẹ ọ̀kẹ́ ẹgbẹ́ kí ni bí lẹ́lẹ́gẹ̀ẹ́ jẹ̀mọ́ nínú ayàtà ìnáyìí olúwa ní lọ́ọ̀ kí mo pè é olúwa ti gbé òdodo gbogbo àkàtì ọmọ kan tí ọkùnrin kan lọ́wọ́ bẹ́ẹ̀ tọ́pẹ́ mu bọ́ọ̀ bá ti fẹ́ yín kọ́ ọlọ́mọ ọ̀bá lànà tànẹ́bì mu ẹ dákun ẹja jáwọ́ mbẹ́ o olúwa ní one of the very pillars tẹ́ẹ̀fì lè build a happy family tí ò máa ti gbọ́n mi tí omi ò tó oníkọ́kọ́ fẹ́ ìyàwó ẹ̀ kí ìyàwó ló ṣe kí ni ìyàwó náà fẹ́ kọ́ ẹ̀ ẹ dákun jàmáà wa gbogbo nǹkan lèyàn lè pé àáfọ́ọ̀sì rẹ ní bọ́ọ̀sì yẹn nífẹ̀ẹ́ o àbí ó ṣeé ṣe ẹni èèyàn bá ti kọ̀ fílànù kódà nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam ànábì já mà pé ní bẹ́ẹ̀ bá lọ́mọ tọ́fẹ́ lọ́kọ tó tó lọ́kọ àtẹ́kọ́ ọmọbìnrin lọ́kọ gbogbo ẹ̀yàn ọmọ fetí lélẹ̀ ọmọbìnrin ọ̀lẹ́tọ̀ ọlọ́wà rẹ̀ mọ́kùnrin kẹlọ́run ti ń tẹ̀ ní àwọn òbí ni wọ́n lẹ́tọ̀ọ́ bí mo fi ọ́ fún lamẹ́yìn ọlọ́run wá pa gbogbo ẹ̀yin òbí láti ẹ pé gbogbo ẹ̀yin àti wọn fún ẹbí àwọn ọmọ yìí kẹ́tẹ́ nìyí wù ọ́ kí lànà bí ń wí fún wa ni sallallahu alaihi wasallam ẹ má fọwọ́ ara yín rìmúfù pílà happiness nínú ilé yín gbogbo bí ọba ti ṣe pé wọ́n kàn fi mí fún náà ni wọ́n kàn lọ́ọ̀rẹ́ ni bàbá mi lọ́ọ̀rẹ́ ni òun àti bàbá rẹ̀ àwọn ti ṣàdéhùn pé àwọn fẹ́ da mọ̀lẹ́bí pọ̀ ìlànà ọlọ́run gbé kalẹ̀ fún un àbí ah, ọba jẹ́ bẹ́ẹ̀ gbogbo ràn ràn tá à ń gbọ́. Ah, ọkọ ìyàwó kóbìnrin ọwọ́ amọ́kọ kó gún ọkọ rẹ̀ lọ́bẹ̀ ah, kò sífẹ̀ẹ́ ni kò sífẹ̀ẹ́ ni gbogbo ohun tí à ń wí yìí inú Al-Qur'ani ni lọ́wọ́ o àwa là ń máa ma wó àwọn pílà yìí là ń pariwo crisis o gbogbo ibi tí a bá ti ṣe pé kò sífẹ̀ẹ́ a kàn tí wọ́n bọ́ra wọn lọ́rùn anabi sallallahu alaihi wasallam onípìlẹ̀ ewu ni o alukurani júwe rẹ̀ fún wa pé orígun kan ni o nínú orígun ìdílé alayọ̀ kí lórígun ẹlẹ́kẹta ẹ̀rí lèyí mo ní orígun alákọ̀ọ́kọ́ àwọn òwò lọ́kàn jù ẹ̀yin ìyá wa orígun ẹlẹ́ẹ̀kejì olúwọ́bẹ̀ ìsàbòsí the two party lọ́kàn ọkọ gbọ́dọ̀ fẹ́ràn ìyàwó ìyàwó gbọ́dọ̀ fẹ́ràn ọkọ the third pillar ńkọ́ wàràhàmà ọkàn wa o <laughs> ọkàn àwọn náà àmẹ́lẹ̀ yìí náà àwa ló ṣe kínní àwa lọ́kàn ju o bí ti ta kọ́kọ́ ni ti kan àwọn jù wàràhàmà ẹ láàánú àwọn ìyàwó yín ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ọ̀ láàánú ìyàwó rẹ̀ lónìí kódò ó lè gbé sògùn owó bàbá ráyè rẹ̀ wọ́n ti ẹ̀ ń gbé wọn. olúwa bá ní gbogbo fámìlì tẹ bá ti fi èsì pé eléyìí lè pa ìyàwó rẹ̀ bí ọba ṣe yàn ń bẹ ẹ má jẹ́ wọn gbé o kò ní dùn o these are the pillars ọlọ́run tó dá wa tó mọ̀ wá òun ní ń sọ̀rọ̀ yìí olúwa bá ní àánú ja'ala bainakum mawaddatan wa rahma káànú wà láàrin lọ́kọ-láya nínú tí má dùn bá fámìlì mi ẹ dákun jàmá fáktọ̀ yìí náà méjì lọ́pọ̀lọpọ̀ lé lónìí ó ti fi sọ́dọ̀ àwọn ọkùnrin o púpọ̀. anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi a máa júwe lọ́pọ̀lọpọ̀ ọ̀nà pé àwọn obìnrin yẹn àwọn tẹ́ sànù ni o yorùbá náà sì wí àmọ́ bí wọ́n ti rí àmọ́ mọ́gbọ́n lọ́wọ́ yorùbá ẹgbẹ́ yìí náà máa sọ pé egun méje lobìnrin ní <laughs> mélòó lẹ́lọ́kùnrin ní àwọn ọmọ múru sáyẹ́ǹsì tó wí bẹ́ẹ̀ àmọ́kàtì ẹ̀ wí bẹ́ẹ̀ náà ẹ àwa náà gbà pé alágbàá jù wọ́n lọ agbàpá lè forí rọ nǹkan jù wọ́n lọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lónìí ó bìhéèvù ń bìhéèvù pé òun lágbàá ju ìyàwó òun lọ àtìyàn bá rí wàhálà tí obìnrin mi ṣe òun ni ó ṣe èyí táwọn ọmọ jẹ kódà òun ni ó ṣe èyí náà jẹ obìnrin mi yọ lọ Togo yọ lọ Benin yọ lọ torí kínní ẹ dákun ẹjẹ abẹ̀rù Ọlọ́run o olùwọba ní ẹ láàánú ẹ láàánú àwọn ìyàwó yín ẹ láàánú wọn o ìyá kan nílọrin mala abdulmumin abu faizi lọ sọ fún mi nílé ìwé tí n ti ń ṣiṣẹ́ as a teacher secondary school ó ní ó tó gbà tó yẹ káwọn ọmọ san àwọn owó kan wọn ò wọn wá lé wọn sẹ́mu gan máa lé ọmọ ńlẹ̀wé ìyá yìí wá wá ọmọ rẹ̀ wá lé ìwé ọ̀fẹ́ wá bẹ̀bẹ̀ pé ẹ dákun ẹ fún un ní ọjọ́ díẹ̀ òun ọ̀sán wàá rojọ́ ṣe ọlọ́wọ́n ẹ mọ̀ pé bẹ́ẹ̀ bá ti sanwó yìí àfi ni àwọn òun sì ẹ eh, gbogbo wàhálà tó ń ṣe yìí náà ní àwọn ọmọ yìí náà ní ọmọ òkú ayé àti ọmọ òkú ọ̀run ẹ dákun kóbìnrin àwọn ọmọ tó bí ọ̀pẹ̀ kan ló ayé ọmọ òkú ayé ó sì kan ní kíni ọmọ òdodo ní sọ àfa wá bí ká <laughs> ayé ti àti <laughs> ti ọmọ àti bọ́rọ̀ rẹ̀ di rínu lóòótọ́ ó bí kan fún ọkọ tàkọ́kọ́ ọlọ́npọkọ sọ́dọ̀ òun náà ní mójútó òun náà ní wá bí ó ti kàwé òun náà ní wá bí ó ti jẹun tọ̀ ọmọ òkú ayé ti wá jẹ́ ó lè kejì lọ ọmọ òkú ayé bàbá tiẹ̀ náà kàn wà láyé bí aláìsí ni kò ní responsibility kan lórí ẹ̀ ọmọ òkú ayé àti àtọmọ òkú ọ̀run gbogbo ọkùnrin tí ò láàánú ìyàwó ẹ̀ wọ́n lọ ń fa crisis ń family yìí o ẹ dákun ẹ já láàánú wọn o ẹ láàánú wọn o ah, mo ti rẹ́ni tí ó bi mí rí pé ẹ dákun kí ni kóhun ó ṣe kí ni àwọn ọ̀rọ̀ tó ń rùn létí ọ̀gbà ah, ọ̀gbà ṣọ́ọ̀bù fún ìyàwó rẹ ìyàwó tún wá wówó ọ wá wò ó pé ẹ máa wo àwọn obìnrin bọ́lọ̀ ti dá wọn nu àwọn náà gbà pé ẹ̀yin ọkùnrin lẹ́lẹ́sẹ̀ àwọn nǹkan kan àfọbìnrin tí ń bá ń sọ̀rọ̀ pọ̀ rẹ̀ lẹ́nu pé kò sí tọkùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe àwọn náà máa gbà fáwọn nǹkan kan ń bẹ ẹ̀yin ọkùnrin lọ́lọ́ọ̀lẹ́ lágbára ẹ̀ arábìnrin yìí bẹ̀rù pé àwọn tó fẹ́ fi ṣọ́ọ̀bù rẹ́ǹtì fún òun yìí kí wọ́n má wàá gba owó lọ́wọ́ òun kí wọ́n má gbé dá kí wọ́n gbá òun lójú sẹ́mi pé tí ó mèrè ọ́ balẹ̀ náà ni pé ẹ̀jẹ̀ ìran bá lè mí sí wọn ọkùnrin ni wọn ọkùnrin obìnrin yìí ó ṣe mistake torí tọlọ́run kí obìnrin ó wò pé ẹ má jẹ́ ń kówó fún ọkùnrin ọlọ́kùnrin kọ́ máa gbowó mi kọ́ ná kò sí sí ti ń fi ṣe ẹ jẹ́ ń kówó fún ọkọ mi òun ni kọ́ lọ́ọ́ pòun fẹ́ gba ṣọ́ọ̀pù ọkọ bá gbowó náà ẹ dákun sí èyí ò nira hama kẹrin ọkùnrin ló sì rí bẹ́ẹ̀ lónìí kẹrin ló rí bẹ́ẹ̀ lónìí àbí ṣẹlẹ̀ burúkú kan tó ṣẹlẹ̀ ńjọ́ kan wọ́n ké ńlé kan pé ee wọn ẹnìkan ìyá ìyá kan san odó mọ́ ẹnìkan lórí ọ̀rọ̀ burúkú kí ló ṣẹlẹ̀ obìnrin yìí ń dájọ́ níbi iṣẹ́ rẹ̀ ó sì jóbìnrin rí gbogbo ẹ̀ ní sọ fọ́kọ rẹ̀ pé oṣù tí ń bọ̀ èmi ní kó àjọ o nǹkan báyìí tí mo ní mo fẹ́ fi ṣe ẹ̀dá tuntun tó bá ti tásìkò ní àmọ́wọ́rì ah, mọ́wọ́rì <laughs> sẹ́ríńjọ́ tí ìyàwó gba àjọ ìṣẹ̀lẹ̀ bomi lójú ni o kìí sọ̀rọ̀ àlọ́ o sẹ́ríńjọ́ tí ìyàwó kó àjọ ó wálé náà ni oko fọkọ tọ́ mo ti gbowó o níjọ́ tẹ bàbá ń ṣe àwọn ọmọ tí jọ sọ àmóbìnrin yóò sá ní nítorí fi owó àjọ rẹ̀ sí ọlọ́run ti lóbìnrin yóò ọkọ ti wọn lọ ọba sọ fún un pé aha ok má wọrí má wọrí ẹ fi sọwọ́ di odi lọ́la owó tó pọ̀ díẹ̀ ni ntòbìnrin yọ kàn rí ni pé yóò di lọ́la alẹ́ mọ́júmọ́ ọjọ́ náà ọkọ rẹ̀ sọ fún un pé òun fẹ́ rìnrìn àjò kan mọ́júmọ́ tó ń bá dé lọ́la òru tọkọ òsínlẹ̀ tóbìnrin nìkan wà ń lé àwọn olè kan lẹ́kùn tẹ́ <laughs> ń gbọ́ mi wọ́n wọlé tán wọ́n ní owó àjọ rẹ̀ dà wọ́n níbi ọba lọ́wọ́ kìíní kan nú àlejò ọgbọ́dọ̀ mẹ́sàárẹ́ afọ́jú tá a mọ̀ kọ́ dájọ́ tá a mọ̀ kọ́ kájọ́ kọ̀tán síbẹ̀ wọn bàbá ìṣẹ̀lẹ̀ tó bomi lójú yẹn ni owó àjọ dà níbi ọba kò sí ní oko àtọ àwọn òsì ọba ẹ̀mọ ti máa ṣe ọlọ́mọdé ara burú ẹ ọkọ̀ tí ó ké pé ó délẹ̀ ọkọ̀ lòun tíráàbù. <laughs> ọwọlé ó gbé owó fún wọn ńlọrin nìṣẹ̀lẹ̀ ìjìṣẹ̀lẹ̀ o ó gbowó fún wọn ṣe mọ gẹ́gẹ́ bí ọmọ ènìyàn a ọlọlọmọye wàhálà tó ṣe kó tó rówó yìí dá <laughs> ọlọlọmọye tó ti finú rò lórí ẹ sì máa gbé owó yìí lọ báyìí náà wọn láwọn olè tí wọn wá wọn wá ń jáde lọ́kọ̀ọ̀kan ọ̀kan wá ń rìn lẹ́yìn with confidence kíní kan wá sọ fún obìnrin yìí náà pé a bẹ́ẹ̀ bá tiẹ̀ gbowó yìí lọ ntòun náà bá ti ọba mú odó èyí tí ń rìn <laughs> jẹ́jẹ́ lẹ́yìn lọ́ba mú odó òun náà tẹ̀ sẹ́ nkankan a ìta ni ẹ sì gbádùn owó yìí lọ ọba la odó mọ́ ọ̀kan nù wọn lórí ọlọ́ọ̀lájàlè rẹ̀ tó mo ti la odó yìí mọ́ lérí ọwọ́ alẹ̀ bẹ́ẹ̀ ó sì gbẹ́mìí tẹ̀rípọ̀rọ̀ dariwo ó di kó ké gbogbo ara alékeje alékẹta àti kí wọ́n gbọ́ ntọ́ ṣẹlẹ̀ tó kí wọ́n fi bókù ní <laughs> inú ilé rẹ̀ kọ́ mọ̀tún dọ̀ràn máa lọ́wọ́ wọn kálukú bá dìde wọn bá dé wọn bá dé jama nígbà tí wọn ó wojú ẹni ó kú ọkọ rẹ̀ gan ni ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ burúkú gbèsè ayé dẹ́lómi ń gbénu ọkọ àtìyàwó bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọkọ lọ́lọ́ tún lo máàkì wá já ìyàwó rẹ̀ ló lé olúwa ní gbogbo bí tí ọba ti sí rahma ránran wọn báyẹ nífẹ̀ẹ́ kù ọjọ́ ti lọ bọba ìpele yìí náà la lè mú ẹ dákun ntí ó jẹ́ kí ilé yín ó dùnnú o ọlọ́run tó mọ̀ wá tó mọ̀ wá ní wí o lẹ́ẹ̀kan sí i ẹ̀yin obìnrin ẹ̀ wà ní pòtíṣàn tó gbogbo gbogbo ntọ́ bá bá wọn kọ yín ta ọkàn wọn balẹ̀ bí báwọn bá ti délé àwọn gbọ́rọ̀ tó tuntun àwọn orin tó dùn máwọn nú kìí ṣe pé bó ti dà lónìí tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin gbádùn ta ju kíni dunu ilé rẹ̀ lọ ẹnu tí ẹlòmíì ò ní ti ń ṣe léjú kọ́kàn wọlé kó sùn kó sì sáré tún fò jáde ní láàárọ̀ kò gbádùn nulẹ̀ ẹ̀ẹ̀kejì ibi tí ọba sì àdánwò ni o èyí táwa náà bá fi ń lé foundation kínní yìí ọlọ́run ọ̀farama o ara ẹ̀gbáǹpù rẹ̀ ni a ọ̀gbọ́dọ̀ má fẹ́ ọ̀gbọ́dọ̀ má fẹ́ ọ̀bá ṣẹ̀rí ọlọ́run mu ànábì yẹn di ọmọ bọ́ba wù yín lóòótọ́ ọmọ ọ̀rẹ́ mi kọ́fẹ́ ọmọ ọ̀rẹ́ mi kọ́ láìfi àmẹ́ bí pàtàkì jùlọ ọmọbìnrin ẹni tí mo fẹ́ kọ́ fẹ́ ni tó wù ọ́ bọ́ba wù yín o yóò bá wù kò sí tú láti ẹ̀kẹta pílà tálkùrá nìwí wọ̀rọ̀ àgbà ẹ̀ láàánú ara yín o ọkọ láàánú ìyàwó ìyàwó ọ̀làánú ọkọ ẹ̀ mọ wá lélẹ̀ yìí fì púpọ̀ sọ́dọ̀ àwọn tani ọ̀dọ̀ àwọn ọkùnrin tọ́ra wa náà gbà pé àwọn wọn lè jù wá lọ ẹni wọn bá lè jù yẹn lọ là á ṣe kíni ń là á sànù tọ́ ilé ìtawí yìí náà ọlọ́mọṣá gbà lẹ́sìn kójú wúlò fún wa gbogbo létí ò tí ì dùn ọlọ́mọṣá dádùn padà síbẹ̀ gbogbo létí ti ń dùn ìbànújẹ́ ọlọ́mọjọ́ sọ̀kalẹ̀ síbẹ̀ o àmọ́ ẹ dákun ẹ já jẹ́ mùsùlùmí gidi o kò sí bá ti jẹ́ mùsùlùmí gidi ju ká tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ká tẹ̀lé lánàá nàbùwà muhammad sallallahu alayhi wa sallam ká bẹ̀rù ọlọ́run ní pàtàkì gbogbo ń ta wí yìí gbòǹgbò rẹ̀ ibi tí gbogbo ó ti wù òun ní kéye oṣù kínní ó níbẹ̀rù ọlọ́run bọ́ba níbẹ̀rù ọlọ́run èyí tó lọ́n fẹ́ kẹ́yìn obìnrin ó ti ẹ̀ ṣe èyí tó fẹ́ kẹ́yìn ọkùnrin ó ṣe ẹ̀yin náà ó ṣe gbogbo ọjọ́ wa sórí rẹ̀ láyé àti láǹkìyàmù hàdà wallahu a'lam. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ìṣẹ́jú mélòó ló kù tàbí dìde kírun lásìkò ẹ̀ náà wọ́n ló kù ìṣẹ́jú mẹ́wàá.